ọkọ ìwọ ló tọ́ sí yé ìwọ ló tọ́ sí ọ̀nà rẹ̀bù bá òun tẹ́fà o ìwọ ló tọ́ sí. Hey, you're welcome, sir. You're welcome, darling. a bá wá débẹ̀ tán àní fi yín ṣàwárí ẹ jẹ́ ń bẹ̀ o ẹ jẹ́ ń bẹ̀. èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gan-an ni ṣé èmi náà wá ń gba aládùúrà fún yín pé àní fi yín ṣàwátì olórí tẹ jẹ́ ọ̀n ní sọ yín dẹni ẹ̀yìn láéláé tí oúnjẹ ẹgbẹ́ yìí bá máa jiná níbi kọ̀ọ̀kan náà àwọn náà ṣàwátì. àgàgẹ́ bíi personal assistant lárí ṣe bá ọmọ kan tó ń gbénu mi fi ṣe wáyé. àwọn ah, ní agbára lọ. ìyẹn ní sáìdì tọ̀dọ̀ tiẹ̀ ẹ máa senator sà eh. ah, èmi ti mọ̀ pé ẹni tí ó parí ìjà fún òṣùpá tòrò yóò dé ojú sánmọ̀ kó tó lájà. ẹni tó bá máa sọ fún yín pé kẹ́ ẹ má dé post yẹn kò tiẹ̀ sọ́gbọ́n tó lè dá. ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan as youth leader ah, ó ṣùwọ̀ fún mi pé bẹ́ẹ̀ dìbò ẹ ti wọlé ẹ bá gbọ́ àbí gbà mo bẹ́ẹ̀ tí dìbò ẹ ti wọlé. náà mo fẹ́ sáré wọnú ní mò ń padà bọ̀. ọ̀nàrẹ́bù táwọn ọ̀la ni láti wọ sí. ẹ máa bá sọ̀rọ̀ lẹ́tọ̀. ok all right sir all right sir. àwọn bàbá wo ni ọ̀dọ́ ó ń lọ kò dúró rárá bá a ṣe ń ta náà là ń tọ̀. ọjọ́ tèmi gan ó dúró sẹpẹsẹpẹ ni mímí kan mi ò. ẹ ṣe kó máa bọ̀ ọ́nú lé ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ. ok sà ẹ máa bọ̀. ẹ ẹ wò ẹ jẹ́ kí n aṣọ yín kọ̀ọ̀kan ṣe rí iṣẹ́ tá à ṣe yìí àṣẹ lásán o. láti rí gbogbo àwọn youth ẹ̀ ń rọ̀lẹ́ so mo à ń release ẹ kó lọ́nsẹ̀ ẹ kó lọ wá gbogbo wọn gbogbo àwọn tó lè rí jẹ́ kó kádà sọ́dọ̀ ẹ ìrọ̀lẹ́ ìmú bá àwọn ọmọ sọ̀rọ̀ ìwọ lọ sọ́dọ̀ party leader ẹ lọ gba bíi one thousand posters kẹlẹ káàkiri gbogbo àwọn ibìkan wà tí mi ti rí posters tí bá ń jáde lọ́rọ̀ lẹ́ fún mítìyẹn mo fẹ́ máa ríra mi báyìí ok ìwọ kálọ̀ kálọ̀ kálọ̀. rubbish nsìn kí ni gbogbo mess tọmọ ìlú ìlú inú fọ́tò wo ló yà yín náà ẹ́ this is rubbish àbí kí ni mo fi ṣe ọmọdé tó fẹ́ tó fẹ́ bà political career mi jẹ́. dadi ìbanilórúkọ jẹ́ lágbàlè léyìí o àmì táwọn political opponent wa tó bá ríru eléyìí evidence ńlá ni kó ṣeéṣe tá lè fi wẹ̀ ṣe ń bàjẹ́ ó kàn ń bá mi lórúkọ jẹ́ káàkiri ìgboro ṣé mi ṣe ẹ̀tọ́ mi tó ni mi ṣe ẹ̀tọ́ mi lórí ẹ̀mí bàbá lóye fẹ́ ba political career mi jẹ́ ẹ́. dadi ẹjọ sórí Ọlọ́run ẹjọ ẹ take easy o ah ẹjọ ẹ take easy a máa bá sọ̀rọ̀ ní a ní choice máa bá sọ̀rọ̀ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wàrọ̀ ọwọ́. lọ́gbà sọ̀rọ̀ o lọ bá ọmọ ẹ sọ̀rọ̀ bíkọ́ tí n bá fi lè lose senatorial seat mi lórí ọ̀rọ̀ yìí fúnra ọwọ́ mi báyìí ni màá nà pa máa pa fúnra mi ni. Ah, lágbára Ọlọ́run àwa la máa win ah, inú burúkú ò ní ṣe kò ní yín ẹ ní ṣinú bí ẹ ní lùsọmọ ah, dáàdì eléyìí ò ń ṣojú lásán a gbọ́dọ̀ wọlé àdúrà tọmọ yìí ni. níbo ni mo mọ̀ tí fọ́tò ètò rèé dé sẹ́yìn níbo ni mo mọ̀ tó ti rèé dé. fẹ́ bẹ̀ sọ̀rọ̀. kí ló dé tó ń ṣe báyìí mi ò bí ẹ báyìí. mọ́mí kí ni mo ṣe. ọkọ àmọ̀ràn bí ní ọyọ mo fẹ́ kí ni bàbá ẹ ṣe fún ẹ kí ló fẹ́ gbà lọ́wọ́ bàbá ẹ tí ò fún ẹ sọ fún mi màá gbà fún ẹ. ó máa yé mi I am your mom ṣé olókè mi lẹ́yìn ọ̀rọ̀ mi no answer me I'm your mom Abímbọ́lá. bọ́lá ti fẹ́ ṣe ọ̀rọ̀ Gbénga sí báyìí. wọ́n láti san owó yẹn o owó yẹn ti ń pẹ́ jù láti san owó yẹn à. Àtúntò máa fi gbàgbọ́ ọjọ́ méje àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Ìwọ fẹ́ gbà rẹ̀. Wàá gùn lọ́rùn o. Jẹ́ ń gbìn. Jẹ́ ń gùn lẹ́pàá lọ́rùn. Ẹ̀yin ọ̀rẹ́ mi ṣẹ̀wà pa. Bímbọ́lá. Ẹ jẹ́ má bínú má bínú pé mo fi ṣe rí kí o pọ̀ gan nídìí atm ni ẹni bìlì pé mo fi kàtà ilẹ̀ síbẹ̀ mo wá gbé mọ́tò máa bọ̀ ni o ẹ má bínú. èmi ti ń wò pé tí a bá máa fi dúró another five minutes tó o bá ti show up èmi lọ ń tèmi nìyẹn òun lè dúró o ọ̀rọ̀ wa a máa sọ lọ́jọ́ mi. kí ni mo jẹ́rìí ẹ mo mọ̀ pé ọ̀gàn ni fẹ́ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ má bínú ẹ má bínú ẹ kí lẹ́lẹ́ fẹ́ rí mi fún. wo Abímbọ́lá òótọ́ ọ̀la fẹ́ bára wa sọ kò kí n sọ̀rọ̀ eré o because a ti ń bára wa rìn sìn kò kí n sọ̀rọ̀ years kò ní dáká rí òótọ́ ọ̀rọ̀ ká má bára wa sọ mọ́mísí ló pè wá tí wọ́n fi ẹjọ́ ẹ̀ fi sùn wá. no mọ́mísí mi pè yín wọ́n fẹjọ́ mi sùn ẹ kí ló ní mo ṣe. kí ló dé. kò ń ṣe pé wọ́n fẹjọ́ ẹ̀ sùn wá bẹ́ẹ̀ yẹn náà bí we are friends ọkàn understand pé ọ̀rẹ́ wa ò jù báyìí náà lọ a ti ń bára wa bọ̀ ọjọ́ ti pẹ́ ó yẹ ká lè bára wa sòótọ́ ọ̀rọ̀ so it's not like pé ọ pè wá ọ fẹjọ́ ẹ̀sùn ní ọ̀nà búburú àbí ọkọ̀ fẹ́ ká bá ẹ sọ̀rọ̀ ni. ok ok ok ok kí ni ó ní mo ṣe this time. wọ́n ní pé wà tó ń wù sí dájú o pé òun bá wọn lórúkọ jẹ́ kí ni ìṣẹ̀dá ti ṣe fún ẹ gan tó fi ń bá wọn lórúkọ jẹ́. stop stop stop dára bí kí lórúkọ ẹ jọ nítorí Ọlọ́run kí ló dé tẹ fi máa ń dá sọ̀rọ̀ fámìlì mi ná ẹ ọjọ́ wo ni èmi wò ṣùṣù tí mo dá sọ̀rọ̀ fámìlì ẹ̀yin méjèèjì tó yẹ pé each time mọ́ mi dáàdì kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o ẹ jọ̀ọ́ o mi ò fẹ́ má dá sọ̀rọ̀ fámìlì mi mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀ ń dẹ̀ wá kan tó bá ń ṣe mọ́mì mi tó ń rojọ́ kiri ilẹ̀ ẹ fi mí sílẹ̀ bí mo ṣe fẹ́ live life mi ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fẹ́ bá dẹ̀ ní nǹkan tó fẹ́ sọ a máa pàdé ń sùn. ó máa fi wá sílẹ̀ sórí ìjókòó ọmọ nìyẹn Abímbọ́lá. kí ló tún yà í lẹ́nu èmi ti mọ̀ pé bó ṣe máa ṣe rè àfi dídà tèmi mi ní wá bíbá ẹ̀ máa fọ́n tó dànù la. mi ló sọ̀rọ̀ sí yẹn o. Oh, oh ṣé kò ń òbí ẹ̀ náà lọ́ọ́ bàjẹ́ níbi tó dé yẹn ni wọ́n ń pèyàn kiri nísìnyí pé kíyàn kan máa bá sọ̀rọ̀ waste of time. UPP power to the people UPP power to the people UP and P power to the people. ẹ wọ alága ní ọ̀rọ̀ pàtàkì tí wọ́n fẹ́ bá wa sọ lẹ́nu ká lè rí nǹkan mú délé ó fàtẹ́ oyún máa ṣe àmà mo kí gbogbo wa fún ìpàdé tọjọ́ ìlú lẹ́yìn tí a ti gbọ́ àkọsílẹ̀ ìpàdé tó kọjá ta ni ó dàbò pé ká gbà wọlé. UPP dáná ló lè wù. orúkọ tèmi ni Joshua Gbàdámọ́sí mo dábàá pé kí a gba last minute wọlé tó pé ó pé pérépé. UPP aṣojú ìlú. orúkọ mi ni Samuel Adéyọmí mo kéjì àbá yẹn lẹ́ẹ̀kejì pé ká mú àbá wọlé. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo wa la mọ̀ pé ọjọ́ ìbò ti súnmọ́lé báyìí àníṣẹ́dẹ̀ ti lọ takuntakun ní gbogbo àdúgbò ṣùgbọ́n bàbá ṣọ́ra omi lè tẹ̀yìn wọ ìgbín lẹ́nu nítorí ìdí èyí mo fẹ́ kí gbogbo wa kí a ṣe kíni ká dira mú gidigidi ni ká lè bá já ewé olúborí nínú ìdìbò tó ń bọ̀ yìí pàápàá jùlọ ohun tó yẹ ká máa sọ níṣẹ́ ni ìlọsíwájú ẹgbẹ́ yìí so màá gba àwọn èèyàn bíi mélòó kan láàyè láti fún wọn ní àmọ̀ràn lórí ní ti aṣọ sílẹ̀ yìí. UDT ee eh, jókòjọ UPP power to the people UPP power to the people UPP power to the people. my honourable oh, ẹ bá bínú mo fẹ́ kó mo kàn fẹ́ pè wá sí àkíyèsí kan ni inú mi dẹ̀ máa dùn tí ẹ bá lè ṣe fún wa because nítorí iṣẹ́ mẹ́pẹ́ irú àwa yìí ń sìn èmi ò ọmọjayé jùlẹ̀ mi ọmọjayé jùlẹ̀ máa ń jayé pẹ́ ni wọ́n ń jayé tán gbogbo ibi tí máa ń lọ káàkiri tí máa ti lọ ń ṣe fàájì tí bá wo gbogbo street yẹn àti àwọn posters tó ń lẹ̀ síbẹ̀ posters honorable Bántífá ló pọ̀ jù ń bẹ̀ tí ó ti yé yín ẹ̀ẹ́dẹ̀mẹ́gbà sọmọlẹ̀ yìí nà ó ti yé yín àwọn òun gbọ́dọ̀ rìn títí kọ́lọ́pàá stop wa kó ní id card rà àwọ̀ id card fèsì id card títí wa ṣó ti yé but inú mi ò ń dùn kàn máa wò ó pé kí ló ń ṣẹlẹ̀ náà honorable Bántífá tó yẹ pé ẹgbẹ́ ọ̀dọ̀ wọn báyìí lọ́ọ́ gbẹ́ kòtò àṣedànù sí bóyá river niger gan ni mi ò tiẹ̀ mọ̀ ṣó ti yé yín kò ń ṣerú ìyẹn mo mọ̀ pé kò lè lọ àmọ́ ipá àwọn lọ́ọ́ níbẹ̀rẹ̀ àwa làwa ní sí àgbẹ̀yìn bájá bá lógún ọdún láyé ẹran ògùn ni kò sí bó ṣe lè ṣe àwa ni wínà àwọn ni lúzà tó ti yẹ àbí nóbì so. ẹ má sùn ẹ má sùn lé ẹ má sùn lé ẹ ń tẹ̀tẹ̀ rẹ̀ ń tẹ̀ ṣẹ́ ń dọ́ọ̀lù ni bá a ti ẹ̀ dìbò. a ti wọlé. ó tọrọ ni àwa ti wọlé olúgbọ́n ti sáyẹ̀nsì àrẹ̀sà ti tọwọ́ bọ̀wé. UPP. Power to the people. UPP. Power to the people. UPP. Power to the people. Báyọ̀ lọ rẹ̀ bùsà, ṣe rí ọdún ìfẹ́ mu wá ní pé mo fẹ́ kí èèyàn kan ní wọ́ọ̀dù wa ká sit tight nítorí pé àwọn wa yìí ló ń gidi ni o. máa nà ìbọn lé wa kò o máa nà ìbùsà. UPP power to the people UPP power to the people. bàbá ó wà ń bẹ bó ṣe ń lọ nà ìgboro ayé owó ẹ̀yin ẹ kówó síta àwọn opponent wa wọ́n kàn kówó wọlé ni wọ́n kàn náwó bó ṣe wọ́n ni àwọn boys mi gan ti ń pa àwọn bínú pé ẹ kówó síta tí ó bá ṣe ti tèmi gan àràbà ẹ kówó síta ẹ jẹ́ káwọn èèyàn kọ́ rówó àwọn tí ò tiẹ̀ ro jẹjẹ ńlẹ́ ká fọwọ́ fún wọn. ubb àwọn olùdíje fún wa rẹ̀ tọ̀tán tọ̀tán. ọ̀tá yóò tán ẹ̀rù ẹ̀ńtọ́ ni ó ń náà tẹ́ẹ̀bà ti kan ẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ kọ́ bọ̀dà ká wọlé bẹ́ẹ̀ dẹ̀ẹ̀dẹ̀dẹ̀ àti nàlẹ́. ó gbẹ́ bọ́ọ̀wù sẹ́nu ni kí ló ń ṣaláì gan náà ètò ti kún ogbe tí mi nà. ní ní kò ní da ní ẹ bọ́lá ti dá mi níyàwó bọ́lá ti dá mi níyàwó bọ́lá ti dá mi níyàwó. UBB to the UP and P to the Your Excellency sir ọ̀rọ̀ ní gbogbo àwọn èèyàn sọ kalẹ̀ yìí àbá tí mo dẹ̀ máa mú wá ni wípé ẹ jẹ́ ká ṣe house to house campaign fún àwọn èèyàn ká ti ojúlé bọ́ sí ojúlé ká ti ọ̀dẹ̀dẹ̀ bọ́ sí ọ̀dẹ̀dẹ̀ ká gain àti gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ dìbò mo mọ̀ pé tá a bá ṣe léyìí wọ́n máa dìbò fún ẹgbẹ́ wa. UPP power to the people. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo lè ṣèlérí pé gbogbo rẹ̀ la máa mú ṣe owó wà owó kì í ṣe problem wa a máa kó fún yín ṣùgbọ́n mo fẹ́ kí ni kẹ́yìn gan kẹ́dìrá yín gidi gan ni ká lè bá já ewé olúborí ẹ ṣe mo dúpẹ́. Hmm. láfikún gbogbo nǹkan tí gbogbo wa sọ bíbá ilé ni ni mo ti note down so gbogbo ẹ̀dẹ̀ ni a máa wá nǹkan ṣe sí i àwọn mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run máa ràn wá lọ́wọ́. UPP. power to UPP. UPP. ẹ jẹ́ bínú mo kàn fẹ́ check in. are you mad is something wrong with your head. aunty please respect shut yourself. shut up i'm talking. i said you should respect yourself please let me check this bag. for what. ah. ah. gbogbo bọ́ mú kí ní ìsinú láti ẹ̀kan tó ń rí mi about gbogbo ẹ̀ mo rí so that's it. but aunty ẹ sanwó kí ni ìnà o ẹ tẹ fi sínú ẹrù yìí. kí ni mo rí ọmọ náà rí ibi pàǹtẹ́ fàlẹ́ lẹ́yìn iwájú sandy mi supermarket in fact ìjẹ́lélẹ̀ fún mi. in fact. báwo ti ẹ mọ bàtà kókèrè lẹ́yìn náà. Ah. wo abẹ́tà kò tètè. tí bá yà kí ni màá mẹ́kọ̀ọ́ gidi ọmọ tó dáa tó yìí ẹ wò ẹ pe ọlọ́pàá wá fún mi ọlọ́pàá ló máa gbé yín. ṣe ah, ah, bóbìnrin ilẹ̀ yìí náà. imagine sardine honorable for that matter. Eh, sorry, sorry. sọ́rí o ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ bí ìbàdàn náà kí ló ń ṣẹlẹ̀. adaka ìbèrè lọ́hùn. wọ́n ní mo jí saidi. wọ́n ní ẹ jí abẹ́ jí. ẹ ẹ wo ẹ wo èèyàn mímọ̀ mi ni ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun ẹ jọ̀ọ́ ẹ kàn fún mi ní five minutes màá settle everything ẹ gbọ́ ṣẹ gbọ́ ẹ má bínú. má bínú pé mo approach yín báyẹn jọ. no no problem. mo rí tí ẹn snap lady tí wọ́n accuse ní inú supermarket yẹn lẹ́ẹ̀kan mo wá fẹ́ bẹ̀ yín ní ọkùnrin ẹ má bínú ẹ jẹun tó yọ náà ẹ jọ ṣé ẹ lè release memory card as in tó wà lórí fóònù yẹn ṣé ẹ lè release ẹ fún mi. <laughs> ẹ fọ́ ní gan ṣá kí n yọ memory card mi kí n fún yín kẹ máa mú lọ. bẹ́ẹ̀ni kò possible. ṣé ẹ mọ̀ pé nǹkan tí mo ṣe ń bẹ̀ yẹn business ló jẹ́ fèmí ṣe rí bí mo ṣe ń lọ́nsìn mo fẹ́ lọ fún àwọn oníwèé ìròyìn ọmọ candidate tó ń lọ fún senate ah tí máa ń mú lọ bí mo ṣe ń lọ ń sìn tí máa ń mú lọ fún àwọn oníwèé ìròyìn ten mila. ọkọ ẹni sùúrù ẹni sùúrù mo understand yìí pé ẹ fẹ́ fi ṣe business yìí. Hmm, business. ẹ ọkọ ẹ jẹ́ kémi àti ìjọ ṣe business. ẹ ẹ bá ti fún mi lówó kò sí wàhálà. bí kí ni mo lè fún ṣe bẹ gbọ́ nǹkan tí mo sọ lẹ́ǹkan mo ní ten mila ó ní mo fẹ́ lọ fi gbà. ọkọ mi ní ten minutes tí mo fẹ́ fún yín. ẹ jẹ́ kí n máa lọ. ẹ jẹ́ ká sọ as man to man please i beg you ẹ má wọrí máa fún yín ní fifty k. fifty k. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé fifty thousand yẹn wà lọ́wọ́ yín cash báyìí. ṣẹ́yìn ti gbà pé fẹ́ gba fifty k àná. mo ti gbà. Abímbọ́lá ṣé nǹkan ò ṣe ọpọlọ ọ̀tá àwọn ọmọ yìí irú ọmọ wo gan ni ẹ́ irú ọmọ wo ló fẹ́ yà kí ló ń jó ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ ṣé kìí ṣe pé wọ́n ṣépè fún ọ̀tá àwọn ọmọ yìí must we be disgracing us all about. mọ́mí kí ló tún ṣẹlẹ̀. kí ni kí ló ṣe kí àti mọ̀ ni o rò pé mi máa mi ò rí gbogbo nǹkan tó ṣe ni ẹ o gbogbo fọ́tò ẹ gbogbo bí wọ́n ṣe wọ́n ṣe nù ẹ ni mo rí fọ́tò ẹ lọ́wọ́ lọ́wọ́ pa kí ló dé náà o tún lọ sí supermarket o tún lọ jí nǹkan àbí bọ́lá kí ló dé do you want to kill me mo dẹ̀ check bag ẹ owó wà ń bẹ̀ kí lè tó sanwó nǹkan tó nǹkan tó rà. omi ìgbà olè máa stop àti máa gbọ́ ohun ni wọ́n pé ṣé èmi tó yẹ pé mo wà nílé látàárọ̀ tí mi ò jáde. eléyìí ò ń ṣojú lásán mọ́ ó tún ń parọ́ ojúkorojú ìwọ ọmọ yìí ó ń parọ́ ojúkorojú ah! ó jáde ronú makeup ó jáde ronú makeup. mọ́mi ṣe fẹ́ gbọ́ mo mọ nǹkan tí mò ń ṣe mo mọ nǹkan tí mò ń ṣe àbíwọ́lá ó mọ nǹkan tó ń ṣe which means pé gbogbo nǹkan tó ń ṣe ó wà deliberate ó mọ̀ mọ̀ ń ṣe ni. àṣàbí mo bí ẹlẹ́kẹ̀ẹ́ olómọ nǹkan tó ń ṣe mo bí ẹlẹ́kẹ̀jì oníyè má dá sí mo tún bí ẹlẹ́kẹ̀ta. má worry, ah má worry, má worry, má worry. Ah, ah. ìwọ náà wò ó náà wò ó ṣáàkiri bí mo là bí ẹni tó fi ń disgrace wa káàkiri ìgboro téèyàn bá bímọ ayọ̀ ló máa ń jẹ àánú lọmọ máa ń ṣe fún bí ayọ̀ lọmọ máa ń fún bí kì ṣe pé máa disgrace èèyàn ṣe ló máa dàbẹ́ ni pé kàkà bẹ́ẹ̀ kí n má wulẹ̀ bí àdìwà máa ń jọ ẹ. ẹ relax wàá sọ fún àsìkò ọ̀rọ̀ ọkọ̀ tí ì tó ni sọ oh god wọ́n mi nǹkan tí mi ò kí ń láìkì lè ṣe bí mo ti promise pé mo máa sọ fún yín ẹ̀yin ẹ̀rẹ́ nísìrò máa sọ fún yín ẹ má wọ̀rẹ́. Bímbọ́lá mi ò fẹ́ bílíìfù ọ̀rọ̀ tí mo sì ń sọ̀rọ̀ lórí fóònù nígbà tí mo bá wọn sọ̀rọ̀ torí ẹ̀ mo ṣe ní kí n pe ọwọ́ kí n bí ẹ́. And I hope you'll be able to tell me nothing but the truth. Okay? To be able to ṣe ń bá wọn sọ̀rọ̀, it's more like confirmation fẹ́ máa sunkún. And uh, I really do not like that. Um, <laughs> maybe madam mọ̀mísí lóhùn. Ṣorí ọ̀tọ̀ nìkan tó ṣẹlẹ̀ tó nìkan tí mọ̀mísí á máa tẹnu mọ́. And ó eh, mọ̀ pé I know what is good for me. gbàgbé ẹ̀ sweetheart hmm? a máa sọ ọ̀tẹ̀ ṣe mọ̀ kó family matter ni so kò yẹ kí n máa disclose ẹ̀ má worry ṣé dúró ló fi wá wà múdí ìbáyà àjáde mọ́ ni. tó bá ti sọ pé ẹ máa rí yanjú láàrin ara yín it's fine but èmi ò kàn fẹ́ kí a máa sunkún ní east it's not what I appreciate but we're going out don't worry. Um, I'm just going to change it to something better, then we'll go. Okay? One minute. kí ló dé. mọ́mí nǹkan kan ṣe mí sẹ́ mo wà ókè. Ah, irọ́ ni nǹkan ń ṣe ẹ́ nǹkan ń ṣe ẹ́ mẹ́wàá ń ṣe ẹ́ ah, Abímbọ́lá ó ń fọ̀rọ̀ pamọ́ fún mi. nǹkan kan ò ṣe ẹ́ nǹkan kan ò ṣe ẹ́ ó mìíràn lójú ẹ̀ yìí ẹ́ Abímbọ́lá má pa mi báyìí kí ló dé. mẹ́wàá ń ṣe ẹ́ ogun ń thank you Like what? I know when something is wrong with you. So for me, Òkú ṣàkín for fẹ́ni tó bá máa sìn. Tell me we can find solution to it together. Maybe <laughs> I'm okay. As you can see, mo okay. Single nǹkan tó shame mí. If I am in love with you and I don't know when something is wrong with you, I àjẹpọ̀ pòrọ̀ ni me àti ìgbà tó ti dé ni mo ti ń study mood ẹ your mood is not a good one títí tó fi ṣe tán ní kitchen mo ń bí ẹ pé kí ló ṣe ẹ kò sí nǹkan kan iná ni ó ṣe tán kó wá jẹun olóòní appetite. mo ti ń pè ẹ́ ń bẹ̀ yẹn màá ti pè ẹ́ tó it is anything, tell me. We can sort it out together. Please. That's true. Um, ní nǹkan tó ń bọ́dà but nǹkan tí mo lè handle me. So as soon as sympathy through, I'll tell you everything. Do I have to wait for you to sort it out on your own? Ìfẹ́ um, um, kò máa ṣe báyìí i'm okay okay i'm sorry okay ó yẹ kí n ṣe lè ṣe ẹ pẹ̀lú ẹ at least tó bá tẹ̀ tó bá tẹ̀ jẹ́ gbogbo ẹ little or má bínú àwọ̀ má sọ ẹ má ṣàlàyé fún ẹ. Are you sure this is something you can handle by yourself? Of course I can. I will. I will. tí mo mọ̀ tí mo lè bá sọ pé kàn jù kàn bá mi bá sọ ó ní mo bá wọn ó ní mo bá wọn sọ. ó kàn jẹ́ ọmọ ọmọ tó ya létí lápá ni ó kàn jẹ́ ọmọ létí lápá ni. wo sọ fún o sọ fọmọdé yìí o kí ló dé fẹ́ political career mi jẹ́ ni. Eh? Do you know that àwọn political leaders wọ́n ti ń sọ ń sìn ìpínlẹ̀ pé àwọn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn ọmọ máa fún mi tíkẹ́ẹ̀tì fún fún fún fún fún fún primaries kí ló dé ah ah what is wrong with you. ẹ má bínú ẹ ní lose lágbára ọlọ́run àwa la máa win ọlọ́run àjẹ kò gbọ́ òun náà gbọ́ bá ṣe ń sọ yìí. ní ram àwùjọ owó lọ jalè ní supermarket mo nílé ọlọ́nà lọ jalè ní supermarket orúkọ ilé ilé jẹ ìjà ilé ilé well let me tell you something tó bá stand between èmi àti ambition mi fún senate yẹn i will run over you. máa kí ẹ tẹ wọn lọ. ìrọ̀lẹ́ pa ṣọ́tọ̀ sí nǹkan tí ẹ lè ṣe fún mi. kò sí nǹkan tí dàda fẹ́ dà fún mi tẹ́ bá rò pé kò sí nǹkan tí ẹ lè dà nítorí pé ẹ fẹ́ jẹ senator ṣe lè dàbí ọlọ́run ni. i say stop it. ṣẹ́ẹ̀rì nínú ilé ìṣe fẹ́ gbọ́ èmi àti ayẹyẹ tẹ̀sẹ̀ púpọ̀ gbogbo ìṣòkò tó kọ́ náà. èmi àti ẹ Abímbọ́lá what's wrong with you? ó yá wẹrẹ ni èmi ló bá wẹ̀ yẹn èmi ló pa nínú ọlọ́run bá mi bí kí ni mo kí ni mo jẹ fọmọdé kí ni mo jẹ fún. ha. <laughs> ẹ wo mi ti aṣọ sí yẹn ló máa wá in fact mo máa ká àwọn ọmọ kọba yìí. <laughs> àyà wá ń ká. <laughs> oh ọmọlá how are you. happy. What insolence? ṣé kì í ṣe Abímbọ́lá ló kọjá yìí ṣó máa lóhùn òrìn wa ni oh. àbí irú ẹ̀kọ́ wo ni Abímbọ́lá kọ́ yìí tó máa fojú parí àwa rẹ. ẹni tó bá jẹ́ pé àwọn tí ó jẹ́ alátakò wa alátakò wa ni wọ́n wà ń bí kán rí irú nǹkan báyìí kó kán wálé. leader actually ẹ má fi ṣe bínú èsì bí òun ṣe rí nìyẹn ó ti pè mí alẹ́ ọ̀rọ̀ ẹnìkan ṣẹ́ nígboro wọ́n fẹ́ dì pẹ̀lú ẹ̀ ní level status ẹ̀ mọ̀ nínú àwọn èèyàn ń ṣọ́ wa wọ́n ṣe yẹn ìbínú yẹn ló gbé wọlé o. bọ́ẹ̀ sà tó bá tiẹ̀ ń gbé ìbínú bọ̀ láti ta ìyẹn ní kọ́fì yẹn rèé àti tiwa níbí báyìí. ní ilé dá máa wo bẹ ilé náà bá dẹ̀ tí wo bẹ irun ò lè wo bẹ. láti bá a sọ̀rọ̀ ní ọmọlá gbọ́dọ̀ máa mọ ìwà tá a gbọ́dọ̀ máa wò ọkọ bí irú ẹ̀ bọ̀ ló ní ìwà tó máa fojú bá wa rẹ̀. ẹ bọ̀ ló ṣọwọ́ ẹ bọ̀ ló ṣọwọ́ ó dé o ó tó ti mọ̀ra fọmọ ẹ. wow this is cute Oh máa dọ̀ mi. mo ti ní kó license ready to drive good boy. Happy ẹ. Happy Abímbọ́lá. <laughs> See daddy's presence. Uh, uh, like now. dadi mi ò need gift now Emi ati mọ̀ pé mọ́tò tí mò ń lò ti bàjẹ́ and tẹ bá fẹ́ ṣoore ṣé kí advice yín ẹ gba motherless baby home lọ. what ọkẹ lọ wa àwọn malam tó máa need assistant yín ṣẹ́rí kò sí nǹkan kan tẹ lè ṣe nínú ilé yìí tó máa múnú mi dùn sí yín o ṣe fẹ́ gbọ́ nínú ilé yìí ìjẹ mi àti ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ gbàgbé àbí ẹ wo mọ́ mi. Ah. bí bọ́lá mọ́mí ẹ fi mí sílẹ̀ ah ẹ fi mí sílẹ̀ mi láìpẹ́ mi láìkọ́ tẹ́ ń ṣe o mi láìkọ́ tẹ́ ń ṣe o mo ní mi ò fẹ́ nǹkan ṣe dandan ni. orí ìwọ ọmọ yìí ò pé o ah, mo ṣe mọ̀ pé nǹkan ń gbénu ẹ̀ ni o ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí Abímbọ́lá ah, o ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ yìí nǹkan ń gbénu ẹ o tí ò bá jẹ́ pé nǹkan ń gbénu ẹ ni wọ́n máa sọ pé kí wọ́n ọmọ ìwà aṣoríire o máa ní ìdàkejì ló fẹ́ ṣe kí ló ń ṣe báyìí gan-an ìwọ ọmọ yìí. wọ́n mi ṣẹ̀fẹ̀ gbọ́ mi ò kẹ́gbẹ́kẹ́gbẹ́ kankan mi ì kẹ́gbẹ́kẹ́gbẹ́ mi ò fẹ́ ó dà wọ́n ṣèbí mi ló ra mọ́tò fún mo dẹ̀ ní mi ò fẹ́ period ẹ wọ́n máa fọ́ọ̀sì mi ṣé báyìí ṣé dandan ni ẹ wá ń ká ẹ wá ń kára àyà yín sókè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fi mí sílẹ̀. nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí o nǹkan mi wájú rẹ̀ àbí bọ́lá ìwọ mo bá sọ̀rọ̀ o kí ló dé kí ni bàbá ẹ̀ ṣe fún ẹ. mọ́mí ọ̀rọ̀ ilé máa ń bèrè lọ́wọ́ mi several times mo sọ fún yín pé kò lè yé yín sẹ́ severally nǹkan tó máa fi ń dá mi lóhùn náà nìyẹn èmi náà dẹ̀ ń bí ẹ léèrè severally kí ni bàbá ẹ ṣe fún ẹ. àṣàbí àṣàbí mo ń bi ẹ́ léèrè ọ̀rọ̀ ó kọjú sọ̀hún tó bá jẹ́ pé ìwọ ló ń bi ọmọ ẹ ọ̀rọ̀ tó wá kọjú sọ̀hún báwo ló ṣe máa fi ọ. mọ́mì mọ́mì ẹ stop mi ah <laughs> máa nù ẹ́ lónìí. èwo ni wọ́n máa nù ẹ́. mi fọ́nà mi rí. <laughs> ok mo ti gbọ́ ṣáà play fún mi. mi ò gba ọpọlọ mo fẹ́ bẹ gbé ọpọlọ lẹ̀ gidi mo ti gbọ́. ẹ̀yin jẹ́ ọ̀pọ̀ sọ. gbé mi mo ti pe nọ́mbà ìpínlẹ̀ èkó bí pe nọ́mbà mi pe nọ́mbà mi mi gbé kọ́ ó yẹ kó ti yí ẹ̀ náà pé mi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn tíra láti mojú náà wo ọkọ èmi dáadáa nílé wa èmi dẹ̀ gbẹ̀kọ̀. dára ẹ gbé mi ṣé èmi àti yín àti níjà ti tẹ́lẹ̀ ni àbẹ̀wò ni irú átítì tẹ́ wá ń fún mi kí ló ṣẹlẹ̀. Abímbọ́lá àwa àti níjà ti tẹ́lẹ̀ ọ̀rẹ́ wa ló jẹ́ náà ṣùgbọ́n kí láǹfààní rẹ̀ tá à ń ṣe tá lè bára wa sòótọ́ ọ̀rọ̀ etí wa ti kún ní ìgboro kí ló dé náà kí ni popsi ṣe fẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀n tó kọ̀ tó sọ fún wa kí ni nǹkan tí wọ́n ṣe fún ẹ. Ah, ah ẹ ní sùúrù <laughs> ẹ gbà mí ṣé still on this my family matter lẹ́wà ẹ jọ nítorí ọlọ́run kí ló ṣẹlẹ̀ mo ti sọ fún yín pé this is my business and my father's kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ jọ ẹ jọ ẹ jọ ṣé ìtọ́jú ẹ̀ wá dojú bolẹ̀ tó wá ń ṣe bíi kinní kan. ikin àti mọ̀nì kí ló dé ikin àti mọ̀nì níwọ̀ kan tó ní tìjú tó jẹ́ pé o ní ìdí kan bẹ́ẹ̀ reset brain ẹ̀ yìí yorùbá sọ pé ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì mí ẹni yẹn gangan ni ò ti gbogbo wọn ló yẹ kójú jọ máa tì pé ojú ń tì wá gbogbo ayé ló ti bí ẹ títí pé kí ni dáàdi ẹ ṣe fún ẹ ò rí nǹkan kan wí kí ni dáàdi ẹ ṣe fún ẹ tó ń bá wọn lójú jẹ káàkiri tó ń bá wa náà lójú jẹ. ṣọtọ ṣọtí mímí tẹ́lẹ̀ ni ṣẹtí mímí tẹ́lẹ̀ ni náà tẹ́ mi ṣẹtí mímí tẹ́lẹ̀ ni. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o tá a bá ń porí ajá a máa porí kòkó tá a fi sè é Abímbọ́lá inú àwọn òbí ẹ̀ ò dùn sí ẹ and that is bad. Um, gbẹ̀mí mo mú ẹ mo mú ẹ gidi gan mo mọ̀ pé òun ló jíjà ìjókòó yìí ẹ ti ẹ ti pẹ́ ẹ ti kún mo wá ń bọ̀ ẹ wá ṣe bí ẹ wá ṣe bí kinní kan Sherry, the earlier you stop this your nosy attitude, the better. Show o ń Eh? mi? Ẹ ẹ mo mọ ọjọ́ tó wá sílé wa ìwọ náà ló ń ṣe báyìí ẹ ẹ ọ̀nàrẹ́bù ẹgbẹ̀lẹ́ o ẹ àbí ìfọláyà fada ìfẹ́ yà ń ṣọ̀m ṣé ibi tó fẹ́ gbà mú mi lélẹ́yìí o wá fi máa fèsì mi. Ṣé wàá rí ìgbà méjì ẹ ti fail ṣé pé ẹ̀tẹ̀ ti mí mi tẹ́lẹ̀ ẹ wá jókòó ọ̀rọ̀ mi lẹ́wọ̀n sọ. Please Sherry tẹ́ ẹ̀ bá mọ nǹkan tẹ́ máa sọ fún mi tẹ́ bá dẹ̀ mọ nǹkan tẹ́ máa ṣe pẹ̀lú mi èmi gan ọ̀fọ́ rẹ mọ́. kẹ́ kó sì dànù ẹyin. Abímbọ́lá jẹ́ sá ọ. kí ni kọ́kọ́rọ́ lọ. ó bó ṣe rí gan pàápàá. ẹ àwọn tó bá tó mọ̀ wá pọ̀ tó bá bèrè ẹ lọ́wọ́ wa à á sọ fún wọn bó ṣe rìnrìn tiẹ̀ àbí ọlọ́ọ̀ omi ní tẹ́lẹ̀ ó ti mí ni ọlọ́ọ̀ bá ń gbọ́. Ah, ìmọ̀lá já kí ló ṣe gé òyìn náà. ọmọ pé mi ò ṣàlùkò ẹ̀yin ará àdúgbò ẹ má dìbò fún bàbá mi o ọlọ́rẹ́bù bá ń tẹ́ fa bàbá mi ni o ẹ má dìbò fún ọ lè ní ẹ má dìbò fún ọ ẹ má dìbò fún ọ lè ní o ìgbà tó lọ fún ṣíàmánì kò ṣe nǹkan pẹ́ ṣàrònú àdúgbò yìí ẹ má dìbò fún ọ ẹ wo gbogbo nu mítì ní àti ẹ má dìbò fún ọlọ́rẹ́bù tó bá olè ó ti ṣe sẹ́ni ó ti ṣe kánsẹ́lọ̀ ó ti ṣe chairman kò ṣe kankan olè ní ẹ̀yà aládùúgbò ṣe é gbọ́ mi o olè ní bàbá mi o olè ní ẹ má dùbẹ̀ fún olórí burúkú ni o ó ti ṣe chairman ó ti ṣe kánsẹ́lọ̀ kò ṣe kankan ẹ ṣe àròdà àdúgbò yìí pé kò dáa olè ní ọlọ́rọ̀bù bá ń tẹ́fá ẹ ṣe àmọ́ bánà ẹ wà ní gbogbo bíi ó lẹ pósítà ó lè ní o ẹ̀yin ará àdúgbò ẹ má dìbò fún o ẹ ká sọ mà ọlọ́run ni wọ́n fi sàn bàbá mi ó lè ní o ó lọ fún chairman ó lọ fún kásánà kò ṣe nǹkan kan kí ló dé tẹ ṣe ní ká má dìbò fún bàbá yín. ó lè ní. ó lè kẹ kí ló dé tẹ fi mọ ó lè ní. ẹ wo mo káwọn ni wọn ṣe mítì ni màmá. Ah. ẹ o lè bó fẹ́ bó fẹ́ kó gbogbo owó ìlú jẹ ni wọ́n sọ. wọn ò fẹ́ ṣe kankan ṣàrọ̀ ọmọ àdúgbò yẹn ni mo ṣe rí. ó lè ní ọmọ rẹ mo bá tẹ fọ o ẹ má dìbò fún wọn o ẹ má dìbò ẹ wà ń bẹ̀ àmọ́ ah, mi ẹ ká kú jòkó ẹ ká sọ ma ṣe rí àwọn tíìmù mi lélẹ̀ ṣe ṣe àwọn ọ̀nà rẹ̀ bá tẹ́fà tó lọ fún sẹ́ni ó ti ṣe káńsẹ́lọ̀ ó ti ṣe ṣáàmà ẹ ṣàlọ́ ọ̀nà àdúgbò yìí ó lè ní o ẹ bá ti mọ̀ fún o ẹ lè ní o ẹ lè ní o pẹ̀lú o. ọlọ́mọ tẹ́fọ́ ò ní olórí burúkú. ó lè ní o ó ti sọ fún sílẹ̀ amánibọ̀ fún ẹṣẹ́ ìwọ o ẹṣẹ́ ìgbọ́nà yìí ṣe kí o ó nǹkan ẹ́ ó ga o èdìlélẹ́yìí o kí ọmọ máa wá ṣubú bàbá ẹ̀ èmi ò gbọ́ rí. Hmm wo àríru eléèrí a fi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni o ṣé wọn mọ̀ bí àbàbẹ́ ẹ ti ṣe é ni Honorable Bantefa táwa mọ̀ nígbà tó ń ṣe local government chairman èèyàn tó dáa ni àmọ́ gbogbo nǹkan tó bò sẹ́dà kedere níwájú Ọlọ́run. àbí o my sister irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá ò bá máa ṣe tó wá disgrace yẹ̀ báyìí tí ọmọ kan bá ṣerú ẹ̀ fún mi my friend tí ọmọ kan bá ṣerú ẹ̀ fún mi máa pa ni. Ah, ah. ṣé yẹn wá ní solution. àbí ká pe ọmọ ká béèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣẹlẹ̀ tọ́mọ bá dẹ̀ ti sọ wàá dẹ̀ wá solution sọ̀rọ̀ àbí èwo ni pé o fẹ́ pa àjẹ́ òṣì nǹkan tá a máa rí sí nìyí. o máa mú ọmọ náà mo máa pa tó bá yẹ pé wọ́n wọ́n lọ ojú kókó rẹ̀ lọ́kọ́ máa tó kókó. tó tó lè gbà. sá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ti sú èmi. in fact gbogbo àwọn party member non ń complain lórí ọ̀rọ̀ Abímbọ́lá wọ́n ti ń campaign against yín tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ dádì ó yẹ kẹ́ ti wá nǹkan tẹ́ máa ṣe. lóru kí ló dé yìí ò lè lu wá tẹ́wọ́n kàn án pẹ̀lú lásán sọ fún mi ẹ́ kí ló dé. Ah, sà a ní dídí take decision lọ ara wa láṣẹ ní ká wá sọ fún yín lé sà. no no no no rubbish ni ẹ o rubbish ni ẹ n tó ń ṣẹlẹ̀ ó affect party kì í ṣe lẹ́mi nìkan ó ti di party problem party members ẹlẹ́yin náà ó yẹ kẹ́ ẹ bọ́ńdù ẹ̀ kúrò mẹ́rin ni as a matter of fact ẹ lọ padà kẹ́ni káwọn boys kẹ́ bọ́ńdù ẹ̀ kẹ́ máa gé bọ̀ tí o bá gbà ẹ lúbọ̀lẹ̀. Ah, you tell me! You are disgrace to your father. Yes, if it is not, I'm Fiodu Awasika. You want fear, you want. O fi ń dànù sọmọ kó lórí burúkú ni ẹ. Now give yourself brain. Bàbá yìí ti sọ pé ká máa gbé ẹ bọ̀. Ó ti ó ti ṣípè fún ẹ Dábímbọ́lá. Tó ṣípè fún ṣíjàgbèrè Dábímbọ́lá. Ṣíjàgbèrè ni. Ayé gbogbo fẹ́ bàjẹ́. Ẹ wọ wèrè ni. Mò ń ṣe èkó èyí sọ fún mi pé bàbá mi sọ pé kí ni. Ta ló fún ilọ́dà ẹ? Kò fẹ́ dá fún ni. Ọlọ́run máa dín ìyẹn wọ̀ ni. Dábímbọ́lá, kí ni problem ẹ gan? kí ni problem kí ni mi ti ṣe fún ẹ tó ṣàdé bá political career mi jẹ́ ó jọ problem kí ni bàbá ṣe wọ́n wọ́n ti mi ti ṣe fún ẹ ní bá kù èdè ló máa sọ ọ́ kábà ṣe fún ẹ bóyá rẹ̀ á balẹ̀. Daddy, I need nothing from you ẹ má ṣe nǹkan kan fún mi lórí burúkú ni. <laughs> mọ̀jà sá mọ̀jà ẹ ẹ tèkè yìí sá. ẹ tèkè yìí kí n ṣojú lásán sá ẹ tèkè yìí ó yẹ kó ti yé yín sá. máa jẹ́ à máa jẹ́ à ẹ má ṣe bẹ́ẹ̀ kò ní dùn yògbà yògbà kó má ro hàn hàn èṣù lélẹ́yìí o inú burúkú ò ní bí yín èdè ọdẹ ní dìyín o ṣe mọ̀ pé ó ń kú fẹ́rẹ́fẹ́ báyìí tá a máa ṣe election wa ẹ jọ torí ọlọ́run ẹ ní sùúrù. ẹ gbé fún wájú mi take away from here. ok tó bá fọ́ ọkọ mi ṣé ó rẹ́sẹ̀ mi ó ṣàrìbí tẹ́sẹ̀ mi wá wo àánú ẹ̀ ń ṣe mí wọ́gàn ò fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. máa ń ṣe à ṣe tètè tẹ̀lé kó tún máa tún lọ síbòmí à. kí ni ìṣòro ẹ what is your problem kí ni tó ń bẹ sọ̀rọ̀ tó fa kíkọ́rí tó gbọ́ what exactly is the problem can you explain. ọmọ mi nǹkan kan ò ṣe mí nǹkan kan ò ṣe mí you can just understand. understand what? What is there to understand? See, Bimbola, are taking this issue too far. Ah, ah, gbogbo èèyàn ló fi bájà lórí ọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ ò bá wọn jà èmi tí mò ń fẹ́ gan mi ò rí dùnú ẹ̀ ojoojúmọ́ ni mo ń sí ẹ̀sùn tó ń wa ikú mu bí omi even your father wọn ọ̀rẹ́ yìí concentrate lórí election what is your problem. wo má sọ̀rọ̀ pop sí mi má tiẹ̀ dárúkọ rárá torí àwọn ló fa gbogbo nǹkan tó wà ńlẹ̀ yìí. ó ń gbọ́dọ̀ tó ń sọ lẹ́nu okay fine tell me, then we look for a way to sort things out. You are not in the position to sort anything. Ah, mo ti máa ń sọ fẹ́ màdá family mi mi like. láìkẹ́. Ode, ni ẹ́. Ọ̀dẹ̀. Ó Ah. Ọ̀bọ. Yes. Kí mo ti sọ to, to, pass gbogbo insult sí mi? Kí ló ṣẹlẹ̀? O ti o ti sọ was. What rubbish are you telling me? I'm trying to tell you that we can sort things out. N sọ fún mi pé go see to come in ní family What kind of rubbish is that? You know what? I'm even tired. I am tired of this relationship. I am tired of your attitude. I want you out of my life and out of my house. Okay, ma binu. Okay, let's sort it. There's nothing to sort. I am tired and I'm seriously tired. Out. You should not take care of girl, though. Ambassador, you know. What's that, Joe? Leave my house. What's that? Súwìdì kí ló fẹ́ fa gbogbo ilé iná o. irú béèrè ṣòro mi ta ni Súwìdì ẹ ṣé nǹkan ṣe ẹ. mo ní nǹkan ti sú mi I am no longer interested leave my life and leave my house. ọ̀nà ọ̀dà má bínú sí mi kí ló tó ń bẹ mi irú ẹ̀bẹ̀ wèrèwèrè ló ń bẹ mi náà kí tó ń bẹ mi ah ṣé kí n máa fẹ́ káwọn èèyàn máa píǹtì mi níwọ̀n burúkú ni mo ní mi ò ṣe mọ́ ọ̀rọ̀ yín. ìwọ náà ló promise mi ní for better or worse please. èmi èmi àti ẹ for better or worse ẹ for wàhálà for goal ni wà á máa fún mi wàhálà wà á dẹ̀ bá tiẹ̀ so it's as simple as that. Are you seriously telling me to leave your house? No, you are not only leaving my house o oh. you are leaving my life òun kúrò nílé mi òun kúrò láyé mi ní tó ti gbọ́ ìta. bẹ́ẹ̀ ni nǹkan náà. woman yìí dáa. mo ń bọ̀ dádì mo ń jà láti mú pọ́ọ̀sì dání ni. Jalo, jalo. má jẹ́ kí accreditation close. ẹ wò ṣe mọ̀ pé àwọn kọ̀ọ̀kan wà tí ẹ pa máa tẹ̀ láti fún ní change díẹ̀díẹ̀. o oh, mo ti arrange gbogbo ẹ̀ ọ̀lùná tẹ́lẹ̀ Jalo, jọ. now a senator representing mainland. yes thank you very much well adúpẹ́ lọ́wọ́ náà adúpẹ́ lọ́wọ́ náà bẹ́ẹ̀ tẹ̀yìn lọ́wọ́ náà ló àti other party members. this is called for celebration oh, ẹ jẹ́ kí bóyá ká kó ra àjáde ká lọ celebrate. ẹ̀jẹ̀ kan kọ́ bẹ́ẹ̀ láti lè lè lè. àwa làwa lógo ọmọ lógo lọ mo ti sọ fún yìí my senator afọbajẹ tí ò ṣe rọ̀ lóye erin ni kò sí ní tí babalábàbà kìnìún kọ̀ọ̀kan lè fi ṣe bẹ́ẹ̀ni àwa náà la ní my senator mo ti jẹ gbèsè ládùúgbò mo kàn ní kó máa mọ tí dànù in fact onígbèsè náà ń pè mí everywhere ẹ̀sìn. báyìí ni nà. because inú mi dùn mo ti mọ̀ pé àwa la máa wọlé tá a bá ti wọlé. bá a ṣe máa sọ gbèsè wa ló dàkú báyìí. báyìí ni nà. Why you did that? IBA. IBA. Congratulations, Daddy. Ṣé máa ní. Ọmọ sẹ́nẹ̀tọ̀. Ṣùgbọ́n ó dùn mí fún yín gan-an pé ẹ̀mí kọ́ ló máa lòpọ̀ yìí. O ti dìde o. Bọ́mọ ìsọ̀rọ̀ o tún dé pẹ̀lú ṣì ni ẹ. Kí ni gbogbo náà sẹ̀sì? Ẹ Dádì! Iná o! Dádì, gbogbo ìwà ìbàjẹ́ tẹ fi mí ṣe ó yá ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ fún àwọn tó wà ní. now. mo ti sort everything out sir. so mo ti bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ní kí n bá wọn sọ nǹkan tó kàn sọ fún mi ni pé <laughs> ọ̀rọ̀ yẹn ò lè dùn lẹ́nu mi tó lẹ́nu pé káwọn rí yín sójú dó wọ́n gbà sí mi lẹ́nu ọ̀ wọ́n kàn láwọn kàn fẹ́ rí yín kẹ́kàn bá wọn sọ̀rọ̀ kí ọkàn àwọn lè balẹ̀ tẹ̀mọ̀lẹ́ ní kọ́ máa wọ́n rí pé mo ti arrange gbogbo kìíní yẹn sá. yẹn ló wà yẹn ló wà á rí wò ìwọ arrange. ok sir. sir ẹ má bínú sir mo rí pé mo ṣe wọlé ń sìn sir orí ìrònú ni mo bá yín ṣé kò sí sá. yòókù. ọmọdé gbọ́n àgbà gbọ́n láfi dá lè fẹ́ nítorí fàrògùn pọ̀ most of it kò dẹ̀ ṣe yẹn bẹ̀tẹ̀ olórí ìrònú gangan gangan ní primaries tó ń bọ̀ yìí torí honorable Yusuf rẹ̀ tí mo jọ ń bá fa position rẹ̀ Yusuf ó lè gan ó rẹ̀ lẹ́nu ó rẹ̀ lẹ́sẹ̀ ó rẹ̀ náwó bá tó wọ́rì mi tún ni pé àwọn party leaders ló rẹ̀ mú ni, wọ́n prefer orí bọ́rọ̀ yẹn rẹ̀ tí orí bó ti lè so gbogbo ọ̀nà gbogbo ọgbọ́n tá a bá máa dá tá a máa fi ná Yusuf ló fà ronú ọwọ́ tí mo dẹ̀ wá <laughs> anything goes ni o gbogbo tó bá wà gbà ni gbogbo tó bá wà gbà ni máa fún. mo gẹ́ nǹkan tẹ̀sán sá àmọ́ tí mo bá ní kẹ́ ṣe nǹkan kan fún mi lórí nǹkan tá a sọ sílẹ̀ yìí tó máa fi wà successful nǹkan ṣe máa ṣe fún mi sá a ní life and death ní kan tó ń sọ pé kí ni kí ni kí ló ká ṣe. olórí àwọn pàtẹ́pàtẹ́ ẹ máa ṣe àgbàsàkóṣàkó ọjà ẹ máa ṣe omi màtí máa ń yún ìgbénú kára wọn ẹ ṣe mo dúpẹ́ o. ẹ kú jókòó ọmọkùnrin mo ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yín mo bẹ ifá ifá bẹ ọ̀rúnmìlà ọ̀rúnmìlà sì bẹ elédùnmarè fún yín ọ̀rọ̀ yín ji dayọ̀ ẹ anyị kworiri. kú rí nǹkan tẹ́lẹ̀ dá yín rọ̀ mọ́ ọmọbìnrin ọmọbìnrin la lò kódà bẹ́ẹ̀ fẹ́ dolórí orílẹ̀-èdè yìí tẹ́ bá ti lè rí ọmọbìnrin ọ̀hún ọ̀rọ̀ wọn ó dayọ̀ ọ̀hún gbọ́dọ̀ pọ̀ torí ojú lobìnrin tà ó bẹ́ẹ̀ ọ̀la ti ń bò la fẹ́ ti rọmọ obìnrin náà báyìí. Ah. ó wà náà nì àwọn tí fáwọn olóǹkà yọná mọ́ tọrùn mi làwọn ò lè jàròkò èmi kínní mo ṣètò ọ̀sẹ̀ pàwórí wọn tọrọ wọn dayọ̀ kódà èèyàn tó ṣerú iṣẹ́ báyìí gbẹ̀yìn lọ́dọ̀ mi ọmọ bíbínú rẹ̀ ló lò àmọ́ tí wọn náà bá lo tiẹ̀ kò léèwọ̀ nǹkan kan ò ní í ṣe àìsèké rẹ̀ lásán lágbà tá a fi ṣètò pàwórí tiẹ̀ tọ́rọ̀ rẹ ó sì dayọ̀ àmọ́ ọmọbìnrin kóbìn tó bá wá lò kò sírú ẹ̀ṣẹ̀ yòówù tó lè ṣẹ̀ ọ́ lórí ilẹ̀ alàyè yìí o gbọ́dọ̀ gbọ́wọ́ rẹ òkè kò ná torí gẹ́gẹ́ lálágẹ má gbọ́wọ́ ọjọ́ ìdùnnú tiẹ̀ láyọ̀ tiẹ̀ tó bá ti lè ṣe yìí ọ̀rọ̀ rẹ ti dayọ̀. ẹ kí ló wí a àti bẹ àwọn olórí àwọn pàtẹpàtẹ àbí àgbàsàkòsàkò ọjà abẹ́kọ̀ sásárá tí ń sáwó wọn ní mẹ̀sí àgúnkùnrin èèyàn kẹsẹ̀ omi kó kígbe òtúmọ̀ àgbà máa gbà ní ó gbà náà ni. ẹ ẹ sà ẹ ti fún mi ní feedback lórí ibi tá a lọ yẹn and bàbá yẹn dẹ̀ ń pè mí ó ń béèrè lọ́wọ́ mi mi mọ nǹkan tí mo fẹ́ sọ fà. ọ̀rọ̀ yẹn gbà ronú o kì í ṣe nǹkan tí èèyàn máa kánjú ṣe ah òdìndín ọmọ bàtí ń ṣe ewúrẹ́ wọn fẹ́ lo àsìkí ẹ̀ láti farabalẹ̀ ró dáadáa àgọ́ lè padà sáré lọ bẹ́ẹ̀. ẹ ẹ sà lóòótọ́ ó gbà ronú àmọ́ nǹkan táwa fẹ́ gẹ̀ẹ́tì yẹn òun ló ṣe kókó sà ẹ sà ẹ má ẹ má try láti misquote bàbá yẹn o wọn sọ pé nǹkan kan máa ṣe Abímbọ́lá o ó máa wà fine ó máa máa ṣe gbogbo nǹkan but àìsíkì yẹn lásán náà la fẹ́ lò a kò fẹ́ yà ni kò ṣe pé a fẹ́ gbà tán pátápátá ṣé tẹ̀yìn bá ti ní sìn ẹ ẹ mọ kọ́ńtẹ̀ tó wà ní àwọn ọ̀dà àìsíkì ni èèyàn á lówó anepo gbogbo nǹkan tó bá ti ń dáwọ́ lé wa a máa yọ èsì rere ṣé kí tẹ̀yìn bá ti ní tán Abímbọ́lá náà ṣáà ló máa jẹ nígbà tó yẹ pé ẹ lẹ́lòmíì sà á dá kẹ́jẹ́ ká rò dáadáa. Hmm. well ìyẹn náà make sense no bet. ẹ ẹ sà ẹ má tún fi bọ̀ sí sà ẹ má tún fi sí i ṣé rí kíní ó dàgbà tó yẹ pé èèyàn kàn fẹ́ yáwó èlé ni lọ́wọ́ èèyàn àbí báńkì tó yẹ pé èèyàn máa san padà tá a dẹ̀ máa fún ní ìlọ́po ìlọ́po ìlọ́po ẹ̀ tẹ́yìn bá ti yá ẹ̀sì kí ẹ̀ ẹ̀ sà tẹ́ bá ti ń lò ẹ máa fún òun ní gbogbo nǹkan tó bá ń fẹ́ ẹ lára òfòsà ẹ lára ìyá ẹ sà ẹ ti gbà pípẹ́ iná lè máa sọ pé do or die do or die ni ó rà pé tí n fẹ́ máa báàkì o ẹ mọ̀ bànújẹ́ tó máa wà ní pé kí wọ́n lose primary election ni tí wọ́n bá lose kò ní lè rìn ládùúgbò kò tún ní lẹ́nu ní pátì gan ẹ wá gbogbo ẹ ká jáwé olúborí sà ṣé pé ẹ dọ́rùn kan tó tó báyìí wò ẹ́ ah! èmi mà ní ká o àti pé báwo ni ìwọ ṣe mọ̀ tó fi fi sí láti jọ ètò òtún sọ kankan. ẹ fẹ́ mọ bí mo ṣe mọ̀ èmi àti boyfriend mi jọ jáde lọ́jọ́ kan Daddy. Ah wálé rí máa wọlé ẹ pẹ̀lẹ́ jésù àwà pẹ̀lú Ọlọ́run adúró tì í ojú ẹ mo rí wẹrẹ <laughs> ṣe dára bàbá yín sá àdúpẹ́ fọlọ. Um, àwọn ọmọ mi ńkọ́. wọn àwọn wà pẹ̀lú àwọn obìnrin rere wọn ń ṣèpàdé lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ mm. ṣọ́ọ̀ṣì ṣé kò sí àárín ẹ ní ìsìn ní sunday tó kọjá. mi ò sí àwọn in fact um, torí èmi náà ń wò yí pé ó máa ní ìdí kan pàtàkì tí a fi rí ẹ ní church lásán yìí. Um, rárá sá mo travel and fún um, abẹ́ mo ṣe ń dé náà mo sọ pé ah ẹ̀kọ́ tó di pé bóyá mo máa tún ṣe kankan kí n rí i náà ni mo fi fi alẹ́ wá pé mo ṣàbùrọ̀ rí ńlá lẹ́yìn sáà mi. jésù àmà wà pẹ̀lú ẹ̀ kristi adi mú a máa ṣọ́ ẹ lá máa ṣọ́ ẹ bọ̀ fẹ́ sí mi tí mo máa sọ pé màmú amóyàn máa mọyàn ó ní. dìde sísé mi dìde dìde dìde dìde jókòó eh, jésù àwa pẹ̀lú eh, ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ jésù ah. ní orúkọ jésù ah. bàbá wa àti ọlọ́run wa àwọn ọmọ rẹ wúlẹ̀ níwájú rẹ wá gbàdúrà wọn wá dúró tì wọ́n wá dì wọ́n mú ǹjẹ́ gbogbo ogun ìṣòro tí ó wà àwọn ajú abàwọn kò kúrò abàwọn kò kúrò. àmín. ní orúkọ jésù kristi aleluya aleluya aleluya pẹ̀lẹ́ ṣiṣẹ́ mi pẹ̀lẹ́ jésù á wà pẹ̀lú yín wálé kí ni program ẹ lọ́la. Um, ah okay ọ̀la yẹn ó yẹ kí n travel later in the day but um, mo lè yọjú sí lọ́wọ́ àárọ̀ ẹ̀ sá. ìyẹn dáa torí mo ti ń wò tẹ́lẹ̀ wípé mo fẹ́ rán mọ́ mi sí ẹ ah, àmọ́ bó ṣe ní ọmọ aráyè wá rí mi ọlọ́run á dúró tiẹ̀ yéṣu á wà pẹ̀lú yín pẹ̀lẹ́ sí sí mi o ọlọ́run á máa bá yín lọ pẹ̀lẹ́. so nadi uh, máa rí yín lọ́la náà. yọjú sí mi ó ṣe pàtàkì yéṣu á dì pẹ̀lẹ́ sí sí mi Hi, baby. How are mo ti ń pe fóònù ẹ láti jẹ ìta ò gbé kọ mo dé send several text messages ò return ẹ kí ló ṣẹlẹ̀. ọ̀pẹ fóònù mi mi gbé kọ̀ rẹ̀ bóyá mi ò rí tàbí kí n rí kí wọ́n fẹ́ gbé. kí ló dé báyìí tó ṣe ní fẹ́ gbé kọ́ mi. ìjọ̀tọ̀ mi ọ̀n ta ni ẹ́ ta ni ẹ́ tí mo fi gbẹ̀gbẹ̀ kọ́ rẹ̀ ìwọ ló bí mi ni ìwọ ló ń bọ̀ mi wọ́n fóònù fún mi mo ń gbé oúnjẹ lọ́wọ́ ẹ̀ lẹ́kí n fẹ́rẹ̀ rẹ̀ kí ló dúró náà kí ló fi rà pè náà ó pè mí mi ò kọ́ listen sórí láyè sìn ó yẹ kí ẹ máa lọ́pọlọ kí ẹ máa lo brain yín bọ̀ ikọ̀ ọlọ́pọ̀ yín ọpọlọ yín abẹ́ bàtà yín ló wà now listen to me sórí tó bá ń pè ọkùnrin tí ò gbé kọ́lẹ̀ tó ń pè ọkùnrin tó ń text ẹ tí ò return calls ẹ kò return text ẹ ó lọ sí Instagram ó bá mi sọ̀rọ̀ mi ò dáná ó lọ Facebook mi ò dáná now listen ó lọ Twitter ó tweet ẹ mi ò return ẹ ó yẹ kó o ti mọ̀ pé definitely it's over between us ayé àtijọ́ mi máa ń pọ̀ ra ẹ̀mí òṣè mọ́ ọ kí láyé èsì yìí wà ló bèrè lẹ́nu òun fúnra ẹbí ọkùnrin bó ṣe dá tó yàtọ̀ age that's stupid. yé wà nìkan ìjọba mímí sí sórí ẹgbẹ́ yes the funny thing is this ó ti pè mí obìnrin ti gbé kọ́ mi ó dẹ̀ tún ń bọ̀ náà ó tún lẹ́yà ó tún ń bọ̀ lọ́dọ̀ mi náà kí ló fẹ́ kankan. ẹ because mo mọ̀ pé kí mo ṣe fún ẹ àjà náà a kò sí. tábàdá ń gbọ́ tábàdá ń mo ṣe lè kórìí ẹ̀ ń pè ní tí wọn mú bá ṣe lọ́wọ́ ìlẹ̀ pé kí n máa ra sọ fún ẹ na listen to me tó àbúrò tó fẹ́ gbọ́ nìyẹn it's over between us ṣùgbọ́n sórí ibi tí mo lu làkàyè mi dé ibi tí mo lè lu àsìkí mi dé ó pè mí mi ní fẹ́ pàǹgolo kan wá kó wá básìkì mi mọ́ tiẹ̀ kó wá máa pín fáwọn èèyàn kan láàkiri ṣùgbọ́n jọ̀ọ́ jọ̀ọ́. nǹkan tó ń try láti sọ fún mi ni pé o ò fẹ́ ṣe mọ́ àbí. Uh-uh. máa gbọ́dẹ̀ láàrin dìndíndínrín mi ò fẹ́ kọ́ mi ò ṣe mọ́ it's over between us láàrin ìlú àṣẹ it's over. ó gbọ́ mi ò fẹ́ kọ́ mi ò ṣe month over. kò dáa kí mo ṣe. ẹ kò dáná o mọ̀ tẹ́lẹ̀ pé kò dáa kò lè dáa. ó dọ̀ tí bá ṣe má bínú. àbọ̀ ń díẹ̀ wọn gba ojú ẹ̀ omi inú obìnrin ò máa ná ẹ̀ lákọ̀ọ́kọ́ o mi inú obìnrin máa fi alákọ̀ọ́ tí máa ná o mo sọ fẹ́ sìn o apá ìjàṣẹ máa lọ. gbọ́ aláṣẹ ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù arábìnrin. lótìtọ́ mo ti sọ̀rọ̀ púpọ̀ fún wálé léyìí tó bani gidi gan hmm. nítorí tí igi bá rí lugi tó kí ẹ̀ la máa kọ́ mú kúrò jọ arábìnrin ọ̀dọ̀ ta ló ń gbé gangan ṣé ọ̀dọ̀ àwọn ẹbí ẹ ni tàbí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ. ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ọ̀dọ̀ ìyá àti bàbá tó bí mi lọ́mọ gangan ni mò ń gbé. ọ̀dọ̀ bàbá ẹ̀. yes sir ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ihun tí a fi wọ̀n mí lágbára púpọ̀ bàbá ẹ ti fi gòǹgò fa ohun tí ọwọ́ ẹ ò tó nítorí afẹ́ ayé nítorí ìbùkún nítorí pé afẹ́fẹ́ lá ó ti ṣe ohun tí ò tọ́ sí ọlọ́run ọba ó ti ṣe ohun tó lòdì sí ọlọ́run ọba ní èyí tó ṣe jẹ́ pé ó ṣe àkóbá ọjọ́ ọ̀la tiẹ̀ ọjọ́ ọ̀la wo la wá ń sọ ó ti bẹ̀rẹ̀ látẹ̀ní títí lọ bẹ́ẹ̀ àfi kí o kún fún àdúrà gidi gan kí o dojúkọ ọlọ́run ọba rẹ kí o bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ní kíkan bóyá ó ṣeé ṣe ilé ti gbárùyé ni ó lè gbọ́ àdúrà ẹ. ẹ dáàdì ṣe rí gbogbo nǹkan tẹ́ kà sílẹ̀ tí má sọ fún ipò yé mi irọ́ ni mo pa bóyá kẹ́ láyé mi dáadáa. ní ṣókí bàbá ẹ ti lo àìsíkí ẹ ó ti fi wá ipò àìsíkí tó yẹ kí wọ́n ní tí ì lówó ti fi wá ipò òun ló ń dààmú hmm. ẹ báyìí. láìsí kí ni bẹ́ẹ̀ ni àmọ́ mi sí ẹni wípé kí o kún fún àdúrà. kò bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kún fún àdúrà kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà nítorí pẹ̀lú ohun tí a fi wọ̀n mí ewu ńlá gidi gan bẹ lọ́jọ́ ọ̀la. olórí burúkú lọkùnrin yìí o ó ti mọ pọ́ńkọ́ lòún bì í ó ti mọ mọ́mì kí lẹ rí. irú ọ̀rọ̀ wo nìyẹn my dear so nǹkan tó ń mí sí ni pé èmi kí n gbára mi kalẹ̀ fún pátì leader yín ah, mi ò ní lè ṣe o. nǹkan tí mo sọ fún ọ nìyẹn nígbà tó sọ fún mi èmi dẹ̀ jẹ́ kó yẹ wọ́n wípé mi ò lè fi ìyàwó ilé mi ṣe pàṣípàrọ̀ tó bá ní nǹkan míì tó fẹ́ béèrè mo rẹ́dí àti ṣe fún ọ àmọ́ pátílídà fàáké kọrí ó ní nǹkan tó ń fẹ́ nìyẹn. my dear i'm totally confused. Ah, ah, má sọ̀rọ̀ nípa confusion rárá èmi o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní lè the incoming councillor of Odeda local government care. You're welcome. You're welcome. Ètò ti tó àbí? My leader, ṣé kò sí nǹkan mi ta lè ṣe láì gbọ́nà yìí? <laughs> Kò sí nǹkan ta lè ṣe. Kọ́ tí mo fe ni mo ti bere. yẹn. My dear, mo bẹ̀ lórúkọ lo. Just do me this one favor bò mí láṣìírí. pàtẹ́fà kí mi bò ẹ́ láṣìírí àdúrà ọ̀rọ̀ tó wà lẹ́yìn kí n bò ẹ́ láṣìírí pàtẹ́fà ó ní kí n gbé oyún pátì lè dà kí n gbé fún wọ ṣorí mo ti báyé mi jẹ jọ torí Ọlọ́run wọn ni mo fẹ́ kó bò mí láṣìírí wọn ni kò bò mí láṣìírí oyún ẹsìn lélẹ ìjọjá kí n lọ ṣẹdànù mo fọlọ́wọ́ bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run ọkọ mi. tó o bá lanu ẹ sọ fún ẹ̀dá àlàyé kankan kò sẹ́ni tó lè gbọ́n pa ẹ̀ wọ́n jẹ́ ọ̀rọ̀ tí dókítà sọ wọ́n ní mo ní low count ìgbà wo la fẹ́ nírètí dáa. ọlọ́run o ọlọ́run àṣé láìpẹ́ láì jìnnà dájú máa dé ṣára mi tó ti ń rùn. dádì mi ìmọ̀ yín rí àti bàbá mi ẹni tí mo mọ̀ rèé àmọ́ mọ́mí ẹ burúkú o láì tẹ̀sẹ̀ sọ fún mi láti jọ ọjọ́ yìí ṣé wàá ìwọ tó ń bá rán ni níṣẹ́ rí máa fi tọmọ jẹ. ìyá mi máa ṣe. Yeah. Yeah!